من هو الله الذي لا إله إلا هو الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين àtúnkẹ́ olùgbọ́wọ́ wọn yìí pé àjọ kú ojúmọ́ o àjọ baríkà jùmọ̀ Allah á jẹ́ ká ṣe wípé ẹ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefik fìdín lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bèlò lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá fi kọ́ máa ṣíde ó náà ní pé oníbèrè Ah, malam isa adeniyi abidoyi wọ́n ní ǹjẹ́ ẹ̀sìn islam faramọ́ kí èèyàn sanwó hajj fún ẹlòmíì bíi kí ọmọ lọ́kùnrin àbí lóbìnrin kó san owó òbí ẹ̀ bóyá bàbá àbí ìyá kó sanwó hajj wọn ìpètò kí wọ́n lọ ṣiṣẹ́ hajj nígbà tó sì jẹ́ pé kò sí ìgbàláyè. Si wípé kí ọmọ kó ra ẹran ọdún léyà àgbò fún bàbá àbí ẹran míì tá a tún lè pa fọdún léyà láti fi ṣe ìbádà iléyà ìkejì òun náà ni pé oníbèrè béèrè pé ń gbọ́ ṣé kì í ṣe dandan ni kí mùsùlùmí ó fá irun fún ọmọ tuntun lóbìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí torí pé àwọn gbọ́ níbi wáàsí kan bẹ́ẹ̀ wípé kì í ṣe dandan ah, ẹ jẹ́ kí n darúgbà náà bismillah. alhamdulillah. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الطلاب وفي الله يقول يوم ọba òbí rẹ̀ sanwó hajj táwọn òbí bá ń bẹ láyé tí wọ́n sì lálàáfíà tí wọ́n fi lè lọ ṣùgbọ́n táwọn òbí bá jẹ́ pé wọ́n ń bẹ láyé wọn ò lálàáfíà eléyìí tí wọ́n lè lò láti rìnrìn àjò hajj kọ́mọ ọmọ òwúlẹ̀ sọ pé òun bá wọn sanwó rẹ̀ ṣùgbọ́n ṣe ni ọmọ lọ bá wọn ṣe hajj yẹn dípò káwọn lọ yọ lọ bá wọn ṣe ṣùgbọ́n mo ní ní àǹfààní àti bóbi rẹ̀ ṣe ṣáájú kó tó di pọ́ùn tó kọ́kọ́ ṣe hajj fúnra ara rẹ̀ náà nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ọdún tó ṣe hajj dágbére ní miqat nànàbì ti gbọ́ tẹ́nìkan sọ pé hmm. ìwọ hajj fún kí sọ ní ọlọ́mọ ìyá mi ni ó ti kú wọn á hajj ǹjẹ́ o ti hajj fúnra rẹ ṣáájú eléyìí bí rárá ní fi eléyìí ṣe wàá ṣe hajj fún ṣoboroma eléyìí túmọ̀ sí pé tí bàbá wa màmá wa tí ara wọn ọba mọ́kun tí wọ́n ti dàgbà tí wọ́n ti gbó tí wọn ò ní lè rìnrìn àjò hajj ọmọ ọba wọn ṣe àmọ́ ṣáájú fún òun ti kọ́kọ́ ṣe hajj tiẹ̀ tí bàbá màmá rẹ bá wà lágbára láti lọ lọ sí ṣe hajj yẹn fúnra wọn ìwọ ọba wọn sanwó àwọn ọlọ kò sí nǹkan tó burú ń bẹ tàbí òfin Ọlọ́run ẹ wá ní báwo wá ni ó ti ṣe wá jẹ́ pé ó tọ́ kéèyàn bá òbí rẹ̀ sanwó hajj tí ó sì tọ́ kéèyàn ra àgbólé afóbì rẹ̀ kò sẹ́ni tó sọ fún ọ pé kò tọ́kọ̀ ra àgbólé afóbì rẹ̀ nítorí pé tó bá ra àgbólé afóbì rẹ̀ tóbi rẹ̀ bá mú ẹran tó bá lò fún àtìpaléyà àdúrà tiwa tá a máa ṣe ni pé kọ́ lọ́wọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ wọn hmm. ṣùgbọ́n gbà tí ètí sàwọn ni wọ́n dówó rẹ̀ ní kì í ṣe túláàsì lórí wọn pé kí wọ́n sì pa ẹran tó rà fún wọn níléyà hmm. nítorí kò fi ṣẹ̀rí àṣọ wípé bìbádìlẹ̀ lọ́yìí láàyò fún olùmọ́rùn mùsùlùmíà gbogbo ìjọsìn tó bá ní í ṣe pẹ̀lú káfowó ṣe táwọn ọba ti dówó rẹ̀ nítorí pẹ́lú mi ló fún wa lówó tá a fi ṣe sísan tí wọ́n bá wa sanwó rẹ̀ ń kò sọ wá dẹni tó ní kápá àti ṣe. Hmm. torí rẹ̀ ó lè lo owó yẹn fún nǹkan míì o sì ní jẹ́ pọ̀ sẹ́lọ̀ níta ṣàlàyé nípa tẹran léyà ni pé àwọn àdáwó láti rẹran léyà eléyìí ò sí nínú nǹkan tẹ́sìn Islam tó fara mọ́ pé kèèyàn méjì mẹ́ta mẹ́rin dáwó rágbò ni wọ́n á fi sọ pé máa mi bá mi ẹran léyà ni eléyìí ò ṣe déédéé ṣùgbọ́n ẹ̀yin mẹ́ta ẹ̀yin mẹ́rin ẹ̀yin mẹ́wàá ẹ̀yin ogún ẹ lè dáwó kówó tí ẹ wá dá nǹkan bọ́ sásìkò léyà kẹ wá kówó fún bàbá màmá yín pé ní màmá hmm. tó so owó lẹ́yìn bùn òbí yín ẹ jẹ́ kó òbí yín wá mówó tẹ bùn wọn kó lọ fi rẹran léyà kó fi ra aṣọ ọdún kó fi ṣe ní tó bá wù wọn àmọ́ kìí ṣe pẹ́yìn lẹ́wọ̀ àdáwó jọ ń tọrọ elépìnì ó ń sísì ẹ wà àdáwó ràgbọ ẹyọkan ẹ wà gbé wá fóbìyín pàgbó léyà ni òfin ṣẹ̀ríà ọ̀farama kéèyàn méjì mẹ́ta ọ̀dáwó ràgbọ hmm. lè ìjẹba bẹ́ẹ̀ náà ni hajj bàtí ti ṣe òbí rẹ ló dówó ní tí ìwọ lọ sanwó fóbi rẹ pé kó fi lọ ṣiṣẹ́ hajj tóbi rẹ bá rí wípé hajj kọ́ lọ́rọ̀ tó ń kà báyìí ó ní àǹfààní láti pé ẹ bá ń kówó kọ́nà síbòmíì tí bùkátà tiẹ̀ tó ṣe pé agbọn abẹ lórin lọ kò sì ní jẹ́ kó sẹ́lọ̀ hmm. torí pé òfin ṣẹ̀ríà sọ pé bibadhil ghayr la yakunu al-mar'u mustati'a ẹlòmíì lọ́ba bá ní sanwó rẹ̀ ìyẹn ìjọsìn tí ń bùkátà ká fowó ṣe sísan tí wọn bá wa sàn kò ní sọ wá dẹni tó lágbára láti ṣe eléyìí jẹba wọn ní kí ni ìdájọ́ ká fárí fún ọmọbìnrin tá a bí tá a fárí fún ọmọbìnrin náà gẹ́gẹ́ bá a sì máa ń fárí fún ọmọkùnrin jọ keje àbá ànífà kò sí ìyàtọ̀ láàrin ọmọkùnrin àti ọmọbìnrin èkíní kejì wọn láǹfààrí fún torí pé hadith tó sọ pé àǹfààrí fún òun náà ló sọ pé àsọ lórúkọ níjọ́ keje òun náà sì ni hadith tó sọ pé àpẹran àkíkọ fún níjọ́ keje báwo ni hadith yìí ló ti ṣe wá bá obìnrin wí lágbọn orúkọ àti ẹran àkíkọ lásán yàtọ̀ sí káfárí fún tọ́wọ́ bá ọmọkùnrin wí lágbọn káfárí fún àti sísọ lórúkọ àti kápẹ́ran àkíkọ fún kí ló yọ ọmọbìnrin yàtọ̀ sí ọmọkùnrin kò sí léyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí àwọn olùmọ̀tá ń sọ pé wọn ò ní fárí fọmọbìnrin kò sí ẹ̀rí kan nínú ṣẹ̀rí àyè tó tọ́ka sí pé wọn ò ní fárí fọmọbìnrin nítorí pé gbólóhùn dáná bè fi bá wa sọ̀rọ̀ ló sọ pé wọ́n fárí fún wọ́n sì pẹran àkíkọ̀ rẹ̀ wọ́n sì sọ lórúkọ gbólóhùn èdè tí ń tọ́ka sọmọkùnrin ni so kò wá túmọ̀ sí pé ọmọbìnrin ti jáde ń bẹ̀ẹ́ torí pé ọmọbìnrin ọ̀jáde nù sísọ lórúkọ ọmọbìnrin ọ̀jáde kúrò ń bẹ̀ níbi ká pẹran fún un ó lè ti ajáde nù ká fárí fún un torí eléyìí nínú ṣẹ̀ríà àwọn máa ń sọ wípé kharaja makhraja al-ghalib wa ma kharaja makhraja al-ghalibi la mafhuma ọ̀jáde ń jáde pé ìtọ́wọ́ pọ̀ jù iná ni ọmọkùnrin kò wá túmọ̀ sí ọmọbìnrin náà ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí tọmọkùnrin nínú kàtà sọ yìí jazakumullahu khairan sheikh ah, nọ́mbà tí ẹ̀yin olùgbọ́ wa tí ẹ mọ̀ láǹfààní àti pè sí ọ yàtọ̀ díẹ̀ lónìí zero eight one zero eight one three nine four six zero six six five zero eight one thirty nine forty six zero six sixty five zero eight one three nine four six zero six six five fún àwọn tó ń bẹ ní agbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rere láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńlá yìí yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. ìyá ó ti já tiẹ̀ náà. ọ̀dà uh, zero ọ̀dà zero nine zero zero eight one zero eight one three nine four six zero six six five zero eight one three nine four six zero six six five. hello. hello. hello. ìyá ọ̀dà ẹ jẹ́ ká mú eléyìí. hello. sàmúlẹ̀ kọ́ńtà. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín àti tí ẹ ti ń pè. orúkọ mi ni taofi. láti wo. láti kọ́tọ̀rù. láti kọ́tọ̀rù kí ni ìbéèrè yín. àkọ́kọ́ nípa nípa ìbéèrè mi ni nípa ọ̀rọ̀ ìjọba ìṣíkọ̀ ní àmọ́ náà. Mm-hmm. ẹni wa ń kó sínú àkáǹtì ó ń kó sínú àkáǹtì yìí bóyá ni yọ̀ọ́ lákàntì ìtẹ̀mẹ́jẹ yà. jẹ́ni owó bẹ́ẹ̀ yẹn láì gbàyọ̀ǹda lọ ó ní pé ọkùn fún ọwọ́ yẹn kò sí pé mọ̀ ní tàbí náà òun fún ọwọ́ yẹn bá ibi nàìjíríà o láti tàǹfà ẹ̀ sínú àkàtì. jẹ́ni èmi ìrìnà ní owó yẹn tàbí bí yọ̀ọ́ yá yẹn láì gbàyọ̀ǹda lọ́wọ́. ọ̀dà. ìkejì. náà. ó ní ọ̀rọ̀ ìdáàbò. náà. táwọn ọmọbìnrin máa wọ ìgbà tó wọ́n pé táwọn ọkùnrin náà máa wọ aṣọ funfun pé táwọn obìnrin máa wọ aṣọ dúdú. ṣé déédéé ni tá a bá wá rògbè pé à ń wọ brown tàbí ń wọ kọ́lọ́ọ̀dù ní ti bíbí tí ó tóbi ó tóbi ètò pípẹ́ ọ̀fẹ́ ètò pípẹ́ nípa ó nípa. ǹjẹ́ ní sọ́wọ́rẹ́ sọdún ṣé ìyàtọ̀ wà ní ọwọ́ dúdú ìyàbí. naam naam. ó kẹta ní ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbàkìrún bá wà lójú bóyá di rákà ẹlẹ́ẹ̀kejì ọ mm-hmm. wá ń bóyá kan sóbà tó gùn ní mo kípa ẹni ẹ wá sọ pé ó dàbí mi kípa tẹ́ ǹgbà mo bẹ̀rẹ̀ yẹn tí mo bẹ̀rẹ̀ pé ọ wá mú pátí àkùnye padà wá lórí rákà tẹ́ náà lọ́wọ́ àkókò ìlọ òkú wọn kípa sóbà mi rè ọ wá ìṣubú sáré lẹ́yìn ìran yẹn ìjẹ́ ló ní rákà tì àbẹ̀yẹ kọ́ rákà yẹn padà. aleykum salaam wa rahmatulah. alhamdulilayi ibeere ọlọkọọkan náà ni pé ẹni tí ọkàn rẹ̀ bá balẹ̀ síyàn tó wá bẹ̀rẹ̀ sí ní kówó sínú àkáǹtì yẹn nígbà tó ṣe pé wọn ọ̀dà àkáǹtì tiẹ̀ ní. Hmm. téèyàn bá ti wá rí i pé owó ti wọnú àkáǹtì yẹn látọ̀dọ̀ onítàn séèyàn lè máa lo owó rẹ̀ yẹn àbí séèyàn lè mú nínú rẹ̀ kéèyàn fi yá yàn látẹ̀yàn ti mà dájú pé wọ́n padà bá dówó yẹn padà. Hmm. pàápàá jùlọ níná àti mímú nínú rẹ̀ yáyàn láì gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ sọ́tọ̀ lábẹ́ òfin ọlọ́run òfin ọlọ́wọ́n bá sọ wípé a gbọ́dọ̀ jàǹbá ẹni tó bá fọkàn tán wa. Hmm. anabi sallallahu alayhi wa sallam ó ní adil amanata ila man tamanak wala takhun man khanak. nǹkan tán fọkàn tán lórí rẹ̀ dá padà lẹ́ni tó fọkàn tán lórí rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe dé pamọ́ sí ọlọ́dọ̀. ṣé bọ́n náà ti jàǹbá mi rí ìsìláàmù ọgbà kíwọ náà ti torí bẹ́ẹ̀ kó tún jàǹbọ̀ náà à ń bọ̀sibọ́sí pé kò tiẹ̀ tún jàǹbá rẹ̀ rí hmm. islam ò fara mọ́ ẹ rí ẹni tí wọ́n fọkàn tán lórí owó bí wọ́n ti ṣe gbé fún ọ ni wọ́n náà dá padà fẹ́ni tó gbé fún ọ. tá a bá fi lè mú owó olówó ohun tá a bá gbé sápò tá a wá gba ọjà lọ pé bóyá mo lè rí n fi rà hmm. ìgbà tá a wá dọ́jà tán ọlọ́run ọ̀kadà rí pé kárí nǹkan kan fi rà ọwọ́ gbígbé jáde tá a ti gbówó ń jáde kúrò láyé ibi tá a gbé pamọ́ sí lábẹ́ òfin ṣẹ̀ríyà àti jàǹbá àmàna. Hmm tí nǹkan kan bá padà wá sí owó yẹn bíi jíjí bíi sísọnù a gbọ́dọ̀ san owó lówó fólówó láì já létí torí ẹ̀ka bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa. al-amin ni ẹni tí ó ṣe fọkàn tán tí wọ́n gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ ẹni tá a gbàgbọ́ ni tó bá sọ pé nǹkan kan bá sowó lópin ìgbà tó náà bá ti náwó ọ̀bàjẹ́ sí àmọ́ tó bá ti lè náwó ọ̀bàjẹ́ sí pínrín ìdájọ́ rẹ̀ ti di ìdájọ́ tẹni yáwó ẹni tó sì yáwó dandan dandan yóò sanwó padà fólówó. Hmm. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹnìgbà tó ṣe pé àwọn obìnrin hijabu wọn jẹlibaabu wọn eléyìí tẹ́ máa ń wọ̀ wọ́n di aláwọ̀ dúdú àwọn ọkùnrin àwọn sì wọ jẹlẹbíyà funfun ṣé ìgbàláyè wà fún àwọn obìnrin náà láti wọ jẹlibaabu míì tí èsè dúdú tó ṣe pé bí dúdú ṣe nípọn àti bá ti ṣe dáa tó gbàgẹ̀rẹ̀ tó sì jẹ́ aṣọ lambúlambù náà ni wọ́n rán ètò jẹ́ kọ́lọ́mì náà tí ààyè wà fáwọn obìnrin láti tún wọ kọ́lọ́mì tó yàtọ̀ sí dúdú. àkọ́kọ́ ni pé òfin ṣẹ̀ríya kò kò dá àwọn obìnrin dúró lórí kọ́lọ̀ kan pàtó ìgbésẹ̀ bá wọ jilbab ó gbọ́dọ̀ jẹ́ dúdú bó tilẹ̀ jẹ́ pé ìyá ńlá wa Aisha radiyallahu anha ó ní ìgbà tí ọlọ́run bá sọ aya hijab kalẹ̀ gbogbo àwọn obìnrin ansar gbogbo àwọn obìnrin ní Madina tí gbogbo wọn gbà á tí kálukú gbé jìlìbáàbù rẹ̀ wọ̀ gbogbo wọn wá dúdú lọ àfi bí ẹyẹ kanakana hmm. ẹyẹ kanakana nílẹ̀ lárúbáwá ó yàtọ̀ sí ẹyẹ kanakana láfíríkà tí wọ́n bí nítorí pé ẹyẹ kanakana láfíríkà tí wọ́n bí á rí i pé dúdú ni gbogbo ìyá ara rẹ̀ yàtọ̀ sí ti ọrùn hmm. ṣùgbọ́n ẹyẹ kanakana lẹ̀ lárúbáwá gbogbo ẹ̀ pátá dúdú ni. Mm. so Aisha sọ pé wọ́n dàbí ẹyẹ kanakana. Mm ibẹ̀ yẹn láti gbọ́ yé pé àwọn obìnrin nígbà yẹn jìlbáàbù wọn tí wọ́n wọ̀ ó jẹ́ aláwọ̀ dúdú ìsìláàmù ò lòdì sí kóbìnrin kọ́ wọ jìlbáàbù míì tí ò jẹ́ dúdú ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe é pé àwọ̀ rẹ̀ yóò jẹ́ èyí tó ṣe pé ó múni lójú èyí tó ṣe pé tí wọ́n bá wò pẹ̀lú aṣọ bẹ́ẹ̀ lọ́rùn wọn tuntun wọ̀ Hmm. torí pé tùmọ̀ hijab náà ní ta àwọ̀ tá a fi bọ́sọ̀ pamọ́ hmm. tẹ́jìlì báàbù náà fúnra ara rẹ̀ náà bá ti wá dọ̀sọ̀ ó di nǹkan mìíràn. Hmm. bákan náà aṣọ yẹn kó sì má jẹ aṣọ tó ṣe pé àwọn ọkùnrin máa sábà wọru ẹ̀yà àwọ̀ rẹ̀ yẹn ni pé tó bá lọ́ọ́ fi jìlìbáàbù tiẹ̀ tó dáa pẹ̀lú aṣọ funfun wàhálà ni o pàápàá jùlọ ńlẹ̀ lárúbáwá irú ibi wà yẹn ní ilẹ̀ lárúbáwá especially ní àwọn gulf state ní khalij bíi asaudiya hmm. qatar bahrain kuwait imarat al-arabiya al-muttahida hmm. sultanat oman láwọn orílẹ̀-èdè wọ̀nyí àti bíi yemen gan. a rí i pé àwọn ọkùnrin generally aṣọ funfun ni kálukú máa wọ̀ tó jẹ́jà làbíyà hmm. tóbìnrin bá wà lọ́ọ́ fa aṣọ tó fi dájú lè báàbò rẹ̀ á lè ṣí obìnrin mú fọkùnrin o torí ẹ̀ kọ́mọ́ da jìlìbáàbù rẹ̀ pẹ̀lú aṣọ tó ṣe pé kọ́lọ̀ rẹ̀ àwọn ọkùnrin ló máa ń sábà lóru rẹ̀ fáṣọ wọn. Hmm. sàmá yàtọ̀ sílẹ̀ yìí tó bá ti já aṣọ tí wọ́n dá lambúlambù tó sì jẹ́ aṣọ wò mí kó tún mi wò hmm. tó sì jẹ́ aṣọ tó ṣe pé kò rí fẹ́lẹ́fẹ́lẹ́ débi pa máa rí àwọ̀ àwọ̀ ara ránṣẹ́ gbàbẹ̀ tó hmm. kò sí nǹkan tó burú ó lè fa aṣọ míì náà ìdájọ́ ìbá ṣùgbọ́n lápapọ̀ wọn léyìí tó pọ̀ jù aṣọ dúdú yẹn náà ni wọ́n máa fi ń dájú báàb tóbìnrin bá lọ́ọ́ fi kọ́lọ̀ míì bíi aláwọ̀ kùnkùn máa di tó bá fi dájú báàb níbẹ̀ yóò di ẹni táwọn èèyàn ń pé wá wò yóò dẹni tí wọ́n wò láwò tó wò eléyìí tó tako ìtumọ̀ hijab so yóò di ẹni tó ṣe pé gbogbo èèyàn máa mú tiẹ̀ sọ ojú wọn ara rẹ̀ ni wọ́n tẹ̀ mọ́ eléyìí tó ṣe pé ó tako ìtumọ̀ ń tà lérò pẹ̀lú hijab tàbá wà láwùjọ rú bẹ́ẹ̀ ètò dájú náà ni kíkó obìnrin ọmọ wọ dúdú yẹn náà títí tí ó fi wà láwùjọ bòmíì tó kó àwọn obìnrin wọn máa ń wọ lóríṣiríṣi tí ó sì fa wàhálà tí ò bí apá hmm. lè ìjẹ́bù tó so jẹ́ wọ́n ní tàbá wà lórí rákà kan táwọn ń ṣiyè méjì pé sa ti ké fatia bá ti ké fatia ṣáájú kó tó di paroko táwa tuntun fatia kìtà tuntun súrà kà lẹ́yìn rẹ̀ ṣé àforí kalẹ̀ tó wá forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tó sálámà ṣé ní tó ṣe ń dá àbá sọ pé kò ní rákà ní tó ṣe dá gan nítorí pé tẹ̀m̀bá ti ń ṣe iyèméjì nípa nǹkan kan ẹ máa sọ láti yín lórí ntọ́ dájú hmm. ntọ́ dájú láàrin mo ti ké àbí ntí ké òní ntí ké màá wá ké níìsì wọn hmm. bá sì ké fati àtàn bóyá rákà àkọ́kọ́ ní abẹ́kejì àmọ́pá ní ké fati àlásán àtò kàǹkàn mí le. tába tí wàá kàǹkàn mí le fati àyẹn àwọn àṣẹṣẹ wàá rò kú àmọ́ bá sọ láti wà lọ nígbà tá a bá parí sọlá tiwa tán á forí kalẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sálámà pàápàá jùlọ tó bá dá wa lójú pa ké súra fátíà là ń ṣe lè méjì ní parí so á forí kalẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sálámà nítorí pé a ti sàlékún súra lórí ntọ́ yẹ àti kọ́kọ́ ké súra ká ké fátíà lẹ́yìn fátíà la tún á ké súra mi hmm. àmọ́ tó bá ké fátíà ó nìkan la bá ń ṣe lè méjì nípa pé tá a ti ké àbá àti kè àti ìka súra hmm. lè á tún fátíà yẹn kà àmọ́ àní forí kalẹ̀ ṣáájú àbí lẹ́yìn ìgbà tá a bá sálámà. Hmm. ọ̀nà àwọn sọ nípa sọ̀láàtì náà. pé é pé a. a ti sọ àwọn ti dán ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà láti dán. zero eight one three nine four six zero six six five zero eight one three nine four six zero six six five ọ̀rà ẹja tó mú eléyìí náà hello. hello hello. hello. naam hello asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah. ọkọ yìí lẹ́sìn pé o. bóun jẹ́ láti pẹ́rẹ́ sí. kí ni ìbéèrè yín. náà mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn dókítà pé ọmọ tó bá ń ṣe pé ó ti ẹ̀rọ bá di lẹ́rìí gbára zìnà. tó mm-hmm. bá ọmọ bẹ́ẹ̀ tó bá jẹ́ ọmọbìnrin mm. tó bá fẹ́ pé bóyá ìyàwó tó tó á ní àgbẹ̀yẹ pé bóyá ọmọ ìgbìmọ̀ pé bàbá rẹ̀ fẹ́ ta wá tó yẹ pé àwọn tó ń tẹ̀lé òun ṣe ẹni tó ní ẹ̀sìn tó ṣe kìíní torí nínú àwọn súnmọ́ kọ̀ọ̀kan gàdá ti ń pé wàhálà rẹ̀ ti pọ̀ pé tó fẹ́ di màláìkà tàbí fẹ́ di pé kíní kan wípé bó ọmọ bẹ́ẹ̀ báwo ló ṣe lè ṣe bóyá nìka rẹ̀ pẹ̀lú ti bàbá òṣè bàbá tí ó wà níbẹ̀. alhamdulilayi òfin ọlọ́run bá ní pé gbogbo ìgbà tí ọmọbìnrin tí ó bá lọ́kọ kọ́ lọ́kọ gbọ́dọ̀ wàlíyì rẹ̀ torí àdéhùn anabi muhammed sallallahu alayhi wa sallam tóní la nikaha illa bi wali kò sí ìkàtà sòtì ọ̀la láàfíà láì jẹ́ pé ẹni tó jẹ́ wàlíyì ọmọbìnrin ló fi lọ́kọ wàlíyì bàbá nù abẹ́ni tí bàbá bá fà kalẹ̀ bí ọba wá sí bàbá àwọn ẹni tó jẹ́ asọ́ba bàbá al-muta'assibuna bi anfusihim hmm. àwọn ọkùnrin tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí bàbá tí wọ́n ní agbára láti dájogún dúkìá bàbá yìí pátá porongodo tí ó bá sẹ́lómi pẹ̀lú wọn téèyàn kánú wọn lè jẹ gbogbo ogún rẹ̀ bíi bàbá tó bí bàbá bíi ọmọ tí bàbá yẹn bí bí ẹ̀gbọ́n àbábúrò bàbá bí àbúrò abẹ́gbọ́n bàbá tiẹ̀ gbogbo àwọn eléyìí tí wọ́n sì jọkùnrin àwọn ni wọ́n lè ṣe wàlí ìfọmọbìnrin láti fi lọ́kọ nígbà tí ó bá sí bàbá rẹ̀ bàbá kú bàbá kú ni ṣùgbọ́n nígbà tí ó bá dájú wípé ọ̀nà tọ́mọ gbà wáyé ọ̀nà zina ni ẹni tí wọ́n bá bí gbọ́nà zina òfin ṣẹ̀ríà ó fi yé wa wípé ìyá ni irú wọn ni wọn ò ní bàbá anabi hmm. sallallahu alayhi wa sallam ó ní alwaladu lil firash. وللعاهر الحجر أما ọmọ obìnrin tá a fẹ́ níyàwó obìnrin tá a fẹ́ níyàwó tó bá bímọ ọkọ tó fẹ́ níyàwó lọ lọ́mọ ìyẹn ni pé tó bá ṣẹlẹ̀ kóbìnrin lọ ṣàgbèrè látara àgbèrè ló ti bímọ ọkọ rẹ̀ tó fẹ́ sílé lọ lọ́mọ hmm. àmọ́ tọkọ bá mọ̀ dájú sáká ipò oyún tí obìnrin nínú tọ́tara rẹ̀ bímọ kìí sùn ló ń lóyún yẹn ọ gbọ́dọ̀ gbàgbàkúgbà o sì gbọ́dọ̀ gba ọmọ tí ìsọmọ rẹ ló kọ pọmọ rẹ ni àmọ́ ńgbà tí wọn ò bá mọ̀ tó sókùnkùn sí ọ ó sì mọ̀ pé ọba ìyàwó rẹ lò ó lóyún ìyàwó sì mọ ibi tó ń ti lọ gbégbékúgbé wá òun ni ọjẹjọ wọn ju Ọlọ́run tó bá dijọ gbẹndẹlù kìyàmá àmọ́ òfin ìwọ ètò túmọ̀ sí pé àṣàkáṣà àṣà burúkú táwọn obìnrin míì máa dá ní ìgbà tí ọkọ tí ma máa sọ fọ́kọ nígbà tí pa wọn pọ, ipò kọ̀ láti wọn ṣàlàyé fún ọ èwo ni tiẹ̀ nínú àwọn ọmọ yìí ọkọ rẹ tó fi ọ sílé ní gbogbo ọmọ tó bá ọba lọ ṣe zina wa lópin ìgbà tí ọba hàn sọkọ pé zina ló ṣe eléyìí ni nínú méjèèjì jáde tì í ní òun náà ni pé ẹni obìnrin yìí wá tara zina yìí ó lóyún ó bímọ àlùwalẹ̀dù lè firash obìnrin ló lọ́mọ yẹn o obìnrin yẹn ló lọ́mọ yẹn walil ahiri al-hajar ọkùnrin tó bá a ṣe zina tó fi wá doyún tó fi dọ́mọ òfó ńlọ́wọ́mù òmúlẹ̀ mọ́fò lòun torí ẹ̀ lófin ṣẹ̀rí àfi sọ pé bá a bá bímọ gbọ̀nà zina ìyá lásán ló ní kò ní bàbá hmm. ìyá lásán ló ní kò ní bàbá gbogbo ojúṣe eléyìí tí bàbá ṣe lórí ọmọ lẹ́yìn ìgbà tán bá bí tán ọmọ eléyìí kò ní bàbá tó lè ṣerú ẹ̀ torí ẹ̀ tí ọmọ bá kú ìyá rẹ̀ ní òjogún rẹ̀ torí kò ní bàbá bí bàbá ń bá kú ọmọ ò ní jogún ẹ̀ torí kìí ṣe bàbá rẹ̀ hmm. torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ẹ jẹ́ ká bára wa ká bára wa wí ká jáwọ́ nídìí ìbàjẹ́ hmm. ìbàjẹ́ tó ti di tọ́rọ́ fọ́nkálé tó ní kálukú nínú àwọn èèyàn tí wọn ò níbẹ̀rù ọlọ́run débi pé wọ́n kó abẹ́ wọn jànù hmm. ọ̀pọ̀ àìmọye wọn wọ́n máa kánlu àwọn obìnrin ni wọ́n máa rélu wọn bí esin rélu bẹ̀. Hmm. a'udhu billahi minash shaitani rajim àwọn ọmọ tẹ́ ń bíbí ọmọ zina ni wọ́n ọ̀pọ̀ sọ àwọn ọmọ yìí báyìí ni wọ́n ò ní bàbá ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ọ̀lẹ́tọ̀ sógun ti jogún lọ́pọ̀lọpọ̀ láwọn àwùjọ wa yìí nítorí pé ọmọ tẹ bíbọ̀ náà zì náà ní jogún bàbá kankan hmm. so ẹ̀yin tẹ̀ ń pín ogún ẹ máa béèrè o hmm. kẹ́ ẹ wádìí àwọn ọmọ yìí báwo ni wọ́n ṣe jọ́mọ fún bàbá ta ló kú yìí ṣé wọ́n ti ṣòwò àwọn ọmọ yìí ṣáájú kó tó di pé wọ́n bí wọn ni àwọn ti ṣòwò àti bí ọmọ ṣáájú kó tó so hmm. yìgì ni àbí yìgì ló síwájú tòun torí ká lè bá a mọ̀ kọ́mọ́ lọ́jọ́ máa lè ọmọ zina là ń fún lógún káwọn náà wá dẹni tí ó jẹjọ wájú Ọlọ́run tó bá di lọ́la gbẹndàlù kìyàmù ká padà sórí ìbéèrè ẹni tó ṣe béèrè. ìgbà tí ọmọ zina bá fẹ́ lọ́kọ kò ní bàbá wìláyà rẹ̀ ó ti di ti gbogbo mùsùlùmí lápapọ̀ hmm. wìláyà rẹ̀ ti di ti gbogbo mùsùlùmí lápapọ̀ nínú àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam àdìsí tó gùn nínú rẹ̀ wá ń bẹ̀ pé was la waliyya lahu olórí àwọn tí ń ṣèjọba lé wọn lórí òun náà ni wọn máa jẹ wàlí fún gbogbo ẹni tí ọba ti ní wàlí hmm. irú ọmọbìnrin kò ní wàlí torí kò ní bàbá a jẹ́ pé ẹni tàkóso ìjọba islam tó wà lọ́wọ́ rẹ̀ ni ó jẹ́ wàlí rẹ̀ nígbà táwọn sì níjọba islam nìsín a jẹ́ pé àwọn aṣíwájú ẹ̀sìn àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn tí wọ́n dó tẹ̀sìn gbágbáágbá tí wọ́n ń ṣe aládàádáálẹ̀ hmm. tí wọ́n ń sì ṣe àwọn ẹni tó jẹ́ pé àmùsùà làwọn tó jẹ́ pé wọ́n ń fọwọ́ kan ṣe islam wọ́n ń fọwọ́ kan ṣàwò àwọn ẹni tó jẹ́ pé àwọn ẹsẹ̀ mùsùlùmí gidi aláwo ni wọ́n hmm. àmọ́ wọ́n kó láwà ní sórí irú àwọn ilé nǹkan ní ó tún fi ọlọ́kọ torí bí ìgbà téèyàn ti jábọ́ látòrí igi ọ̀pẹ ni hmm. tó jẹ́ pé kàkà kó rélu òkè pẹ̀ inú kànga ló tún bọ́ sí. so nítorí délé olùmọ̀ tó mọ̀ nípa ẹ̀sìn islam tó dúró déédéé tí ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam tí ò fi pó bọ́yọ̀ irú wọn ni ó fi ọlọ́kọ̀ hmm. lé ìjẹ́bù sùn jẹ́. Mm. kò sì nídìí ká sọ pé irú ẹni tó fi dí gẹrẹwu tó ń pè ń bàbá nǹkan má bínú kọ́ má bínú báwo òun gan lọ́sọ̀ <laughs> nítorí pọ̀ ló bí ọ̀gbọ̀n àìtọ́ ọjọ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan ni. ẹ lọ́run. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ yín yẹ ń pè. ẹ taofik ló ń sọ̀rọ̀ láti èkó. kí ni ìbéèrè yín. ìbéèrè alákọ̀ọ́kọ́ nítorí fẹ́ béèrè Eh, kéèyàn máa kéèyàn máa dàníyàn láti kí tahajjud ní òun tó èèyàn wá èèyàn wá padà ibi tí èèyàn. ìbéèrè mi. kí ni ìbéèrè yín mi. ẹ eh, hello ó ti dúró gbá. ẹni tó bá dàníyàn ṣáájú kó tó sùn ó ní lọ́kàn rẹ̀ pé pẹ̀lú ògo ọlọ́run á jí lóru láti ṣe sọ láti tá a máa ń ṣe lóru hmm. ṣùgbọ́n lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa kò mú kó jí ìgbà tí ó jí sí àlùfájàre ti yọ hmm. látàrí àníyàn rẹ̀ tó ní ọlọ́run san lẹ́sàn-án kó ti ṣe kìyàmù léèlì yẹn tó ń ta ìṣe so eléyìí ń bẹ nínú àánú ọlọ́run àti kẹrin hmm. náà. hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah. akọ́lá jimọ̀. ẹ ṣe màmá o. wọ́n jà sọ́pọ̀ rẹ̀. àmín orúkọ mi ní sẹrífàtọ abusalam látòkè owó tó gbòmọ̀ṣọ́. ìbéèrè yín o. alákùnbẹ̀rẹ̀ méjì mo fẹ́ ṣé kí ọmọ bá wà lọ bá àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ti ájì ṣé wọ́n wá mọ pé àwọn ìyá náà ní àlàájá àlẹ́ ájì ni ìbéèrè mi kejì ni pé téèyàn bá jẹ́ pé ẹni tó bá yẹ pé ń máa ní máa sọ ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ràn rẹ̀ pẹ̀lú tí ń sọ ohun kódà ojú àbùkù wọn àbí kó padà sẹ́yìn kí wọ́n mọ̀ bá a ṣe é ní ìmọ̀ kan ìbéèrè mi. alhamdulilayi ní ìgbà tí èèyàn bá lọ bẹ́ẹ̀ lómi ṣe hajj bíi bàbá wa bíi ìyá wa ní ìgbà táwọn ti dàgbà tán ti gbó tí wọn ò ní lè dá lọ sí fúnra wọn tá a bá lọ bá wọn ṣéun wọn ní sí aláàjì àbáláàjà láàmú pé àwọn òbí yàn àbí báwò èyí tẹ̀yìn gan lọ ṣe fúnra ara yín kò síbi tí islam ti ní kí wọ́n máa pè yín lálàájì àbáláàjà nítorí ẹ̀sìn lẹ́yìn lọ ṣe kìí ṣe kárí mi hmm. ayé lọ ṣiṣẹ́ hajj nítorí pé à ń wá oríkì kan orúkọ hmm, hmm. nítorí ẹ̀sìn la lọ ṣe jàmá ọ̀tọ́ kọjá pé àwa fúnra ara aláàmọ̀pẹ́ra ah, aláàjì lágbájá ni mí ah, aláàjà lágbájá ni mí kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ tẹ́ bá pè ọbẹ̀ tí èsì wọ̀ lọ nípa pè ọbẹ̀ à ń bẹ lọ́nkọ́ máa burú ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n á ní tíyẹn bá máa ń sòdodo tí èsì ìparọ́ kìí fi pó bọyọ̀ wọ́n á di pé àwọn èèyàn wọ́n fẹ́ máa sọ lẹ́nu wọ́n máa ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa wọ́n máa ń wò pé èèyàn bú lásán ni ṣé náà kọ́ tẹ̀sí bí wọ́n tẹ̀sí ni torí wọ́n má bàa hàn lé mà àbí kó sì dúró pẹ̀lú òdodo rẹ̀ yùn torí kó lè bàa rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ dọ́dájú ni pé ká rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ ó pè wá ju tí ń bá ń bẹ lọ́dọ̀ èèyàn lọ. ma 'indakum yanfad wa ma 'inda Allahi baq ọlọ́run ní gbogbo ti ń bẹ lọ́dọ̀ yín yóò náà ni ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ní máa ṣẹ́kù. ẹ sì rí òdodo ga hmm. irọ́ kìí jẹ́ ká tiẹ̀ lẹ́ni kìí jẹ́ ara hmm. wọn kìí lẹ́ni irọ́ ni hmm. nítorí bọ́ọ̀ bá lẹ́ni lọ́dọ̀ so nítorí pé ayé bàjẹ́ so àwọn ò ní fẹ́ òdodo rárá nítorí pàṣẹ ìbàjẹ́ ló ti pọ̀ jù nínú ilé ayé wa yìí hmm. oníkálukú tó bá sì jẹ́ wípé ó bá fẹ́ràn ara rẹ̀ lódodo òun náà mọ̀ pé òdodo ló pé hmm. irọ́ kò pé rárá rárá irú a máa múni níyì ṣùgbọ́n iyì ìṣẹ́jú kan ní àbùkù láéláé hmm. yàtọ̀ sí olódodo kò sí tàbí ṣùgbọ́n òdodo rẹ bí ọba ta lónìí yọ ta lọ́la káwá kókùtà balaye yọ ta tọ́ba díjọ́ gbẹ̀ndà kìyàmà. tó ń torí délé ọ̀dọ̀ wa o tọ́ba kẹ́ntì ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn lèèyàn bá ń fẹ́ kọ́ pa òdodo tì. àmọ́ tọ́ba kẹ́ntì ń bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀lẹ́ bá ń fẹ́ ẹ di òdodo mú. kí á lè yàn ní gan tó fi lè sèyàn lójú kòkòrò pàǹtí àti ìdọ̀tí lásán. Mm. ẹ̀yin ò rí ẹni tó kó gbogbo ilé ayé náà jọ nígbà tó kú ṣe kó lọ ẹni tí ó sì rí nǹkan kan kó jọ nílé ayé sẹ́yìn mọ̀ pé ńgbà tó ń lọ ó jẹ́ àwọn kan kó lọ. Hmm, kí ni a fẹ́ mú lọ bí tá à ń lọ irọ́ lásán torí de eléyìí báyìí ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run lọ́jà jù. Hmm. ẹ̀yin náà wo àwọn òpùrọ́ tí wọ́n bá rẹ́ díẹ̀ wọ́n jà púpọ̀. Hmm. àwọn òpùrọ́ tẹ́ rí ohun tí wọ́n èso òdodo tí wọ́n bá rẹ́ díẹ̀ wọ́n jà púpọ̀. so gbogbo àwọn òpùrọ́ pátá korongodo náà kò sì sí kan nu wọn tí ó pe òpùrọ́ lèmi. nítorí pé a ṣe èrè kan ìpera rẹ̀ lásìwọ̀n akramakumullah òdodo lọ́jà o òdodo lọ́ pàtàkì ọlọ́ni أيها الذين آمنوا ittaqullaha الله kunu مع الصادقين ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo. bákan náà anábì sallallahu alaihi wasallam ní òdodo ní kẹ́ ẹ máa sọ o nítorí pé òdodo a máa darí ẹni lọ sídìí ìwà rí a sì máa darí ẹni lọ síbi àtiwàlẹ̀ jẹ́nà. èèyàn ò sọ òdodo yóò sì máa sọ àti sọ òdodo nú ọ̀rọ̀ rẹ̀ ń gbogbo ìgbà títí tọ́lọ́ fi ni kí wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ òun pé sadiq olódodo lélẹ́yìí. Ànábì náà sọ́ra fúnra ọ ẹ jìnnà fúnra ọ pa nítorí pé irọ́ a máa darí ẹni lọ sí di ìwọ̀ ọ̀ràn dá hmm. ìwọ̀ ọ̀ràn dídá òun náà sì máa darí ẹni lọ síbi àti wọná èèyàn ò ní yé parọ́ ó sì máa gbìyànjú àti rí pé gbogbo nítorí wọn bá sọ wọn parọ́ náà ni hmm. títí tọ́lọ́ wọn fi ni kí wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ òun pípé kẹdàb òkúrọ lélẹyìí èwo lẹ́yìn wá ń fẹ́ hmm. èwo lẹ́yìn ń fẹ́ lódodo òdodo korò so ṣùgbọ́n iná la gbọ́dọ̀ máa sọ hmm. torí pé tẹ̀m̀bá ń sọ òdodo ẹ̀yin gan ẹ̀ dò dọ́gba ẹ̀ pa àwọn àwà burúkú tì hmm. wọ́n tó akérò lè máa ń pa ẹ̀yin gan kórìíra ara yín lóye ìjẹ́bù ṣojú naam ẹ má gbàgbé pé ẹ lè máa rí wa wò ní ìkànnì ojúwe omi wọ facebook bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete ẹ máa fi ọ̀làdùn níbi èlò wa tí ẹ bá ti ń rí tán kẹ máa láìkì ẹ bákan náà kẹ tún máa ṣí ààrẹ pẹ̀lú fún ọ̀gọ̀rọ̀ àwọn ẹlòmíín náà ká tún lè jẹ àǹfààní ẹ̀ ẹ lọ́wọ́. aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni alhaja fatima biyẹsi ṣe ṣe amọ̀síwá lórí sanera. kí ni ìbéèrè mi o ẹ ṣe o ìbéèrè mi ni pé. wọ́n ní ní ìsìnkẹ́ ẹni tí ò bá lọ tí ò bá sì lọ táwọn àpè lálẹ́ àjà tí ò dé rí wà ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì àwọn obìnrin wọn ní àwọn arúgbó ló yẹ ká mọ́ lọ sí jímọ̀. ẹlẹ́ẹ̀kẹta ẹni yẹn ó fẹ́ ọkọ ọkọ ẹ̀ wá kú tó àwọn fámìlì wọn fún ní ilé ìgbà tí ó wá rí pé òun ò sì bọ́ lọ́wọ́ ọkùnrin ó ó wá ní òun ò fẹ́ ọkọ mi tí ọgbà tó wá fẹ́ fẹ́ ọkọ ìwà tó wá ọkọ ọkọ mi lòun ò fẹ́ ó kúrò ní ilé tí àwọn fún un. ọ̀rẹ́ a ti gbọ́ yín. wọ́n fẹ́ kí àwọn àáfàá kan bá wa sọ. alhamdulilayi àkọ́kọ́ ni pé ẹni tó ń pè ní alájà láì jẹ́ kó tí lọ sí hajj alẹ́ ni tó ti lọ gan èyí ṣe kí wọ́n lọ tọrọ kan máa pè ọ́ sọ́nà ọ̀pọ̀lọpọ̀ ìsìn lọ́n tẹ́lẹ̀ náà hmm. ọkàn rówó lọ sí hajj náà ni hmm. so yọ lọ kẹyìn kan máa nù ẹni tí ọmọ bá ń ṣe ń ṣe sọ̀lẹ́ hmm. tọ́jú tí wọ́n ti ń sọ̀kalẹ̀ tàbí sọ̀kalẹ̀ yóò ti máa bèèrè ẹ̀dákùnbó wọn ti máa bá wọn fẹ̀yìn sẹ́ni ẹ̀dákùnbó wọn ti máa bá wọn fẹ̀yìn sẹ́ni ẹlòmíràn tún máa sọ pé bó bá ti dé jídà tó bá ti rẹ́ni bá lẹ kíní mẹ́nu ní ọba máa pé àkọ́dà fún òun òṣìṣẹ́ kankan máa ní ìṣòro láti dàlájì dàlájì rọ̀wù so a níbo tiẹ̀ lọ sí gan kò sí nínú ìlànà pé kó sọ pé kó wọn máa pè ọ́ so wọ́n wá ń pè wọ́n lálàájà tó ń ta ìtì ìlọsẹ̀ hajj ọ̀sẹ̀ lọ ọ̀sẹ̀ lọ rárá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n ní wọ́n sọ pé àwọn arúgbóbìnrin nìkan àwọn màmá màmá nìkan ló yẹ kí wọ́n máa lọ jùmọ̀ à pé wàhálà àwọn tí ò tí ì di màmá màmá arúgbó kò sẹ́ni tí ò lè lọ sí jùmọ̀ à ṣùgbọ́n àwọn olùmọ̀ ń sọ pé èyí tó dáa jù náà ni pé téèyàn bá jọ ọmọge wá jẹ́ obìnrin tó jẹ́ pé kò ì tí ì dàgbà tó kírun wọn kọ́ máa ti sọ láti wọn nínú ilé wọn wọ́n máa wulẹ̀ lọ sí júmọ́ à àmọ́ tí wọ́n bá fẹ́ lọ sí júmọ́ à kò sí nǹkan tó burú mbẹ̀ hmm. ẹ lọ sí júmọ́ à àmọ́ ẹ̀ ní pàtí ara yín síbi táwọn ọkùnrin ó ti máa wò yín hmm. ẹ máa ń sìn lọ sí júmọ́ à ẹ wọ jìlìbáàbù yín ẹ ní filọ́fíńdà sára hmm. ìpara burúkú tó yẹ pé bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ nìkan yóò tuntun yín wò ẹ ní fi para so tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ inṣàlá kò sí wàhálà anabi sallallahu alayhi wọ́n lè yakhrujna tafilat ẹ má kọ̀ fáwọn obìnrin tí wọ́n jẹ́ ru ọlọ́run láti lọ sí mọ́ṣáláṣí ọlọ́run tí wọ́n bá gbà yọ̀ǹda ṣùgbọ́n sọ láti tí wọ́n bá ń sẹ́nu ilé wọn ló lóore jù ó lóore jù tí wọ́n lọ sí mọ́ṣáláṣí lọ kìí ṣe júmọ́ nìkan hmm. tí wọ́n bá wá jáde lọ mọ́ṣáláṣí o kí wọ́n jáde tafilat lẹ́ni tí ò fi lọ́fíńdà àbí nǹkan olóòórùn dúndùn tí wọ́n fi para èyí kẹ́ wàá wọ tìsàlẹ̀ apàtì nígbà tẹ́ bá lẹ́nu lọ sí mọ́ṣáláṣí ilé hmm. ìjẹ́bùsùn jẹ́. wọ́n ní tí ọkọ èèyàn bá kú tí hmm. àwọn mọ̀lẹ́bí wa ń fún níbi tí ọmọ gbé hmm. tó wọn á rí fóun tó fẹ́ lọ́kọ̀ míì so tí mọ̀lẹ́bí wa gbalé ń padà lọ́dọ̀ rẹ̀ ṣé ń tọ́ da ni wọ́n ṣe àkọ́kọ́ ni pé tí wọ́n ti pín ogún ọkọ rẹ̀ tó ti kú tí wọ́n bá pín ogún ọkọ tó ti kú tó ṣe pé ìpín ti ẹ̀nu nínú ogún nínú ogún tó jẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti lè kó mbẹ́ àmọ́ pé nínú ogún ọkọ jábọ̀n lélẹ́yìí àwọn ìpín ogún lè tiwa irú ilé àdánwò wo ni so ẹ gbọ́dọ̀ pín ogún ní ìlànà tẹ́sí islam ti lélẹ̀ èsì hmm. pé àmọ́ sọ pé ń ṣe sàrà àfẹ́ nìkan nù kíni ní téèyàn lẹ́tọ̀ọ́ sí tọ́jẹ́ tọ́ túláàsì kò sí má gbà lógún nínú ẹ̀sìn islam hmm. wọ́n sì gbọ́dọ̀ pín gbọ́dọ̀ wọn bá ti ṣe ní kí wọ́n ni wọ́n pín ogún ọkọ tó kù yàn nítorí bá kángun sóbìnrin yẹn báwọn olùmọ̀ nípa ẹ̀sìn bá ti ṣe báwọn pín kọ́ gba nǹkan rẹ̀ hmm. tó bá ti wá gba nǹkan rẹ̀ ilé ni ilẹ̀ ni mọ́tò ni kọ́ gba nǹkan rẹ̀ tòun yẹn bìyàn léèrè wípé báwo ló ṣe wá ń lo tó jogún yìí báyìí síbẹ̀ ló tún yẹ kó ọmọkùnrin mi wà àkìlọ́kàn ṣẹbi dúkìá rẹ̀ ni hmm. so wọ́n fẹ́ lọ́kọ mi kò sí nǹkan tó burú òun ló nílé rẹ̀ hmm. àmọ́ wọn náà lára o ilé tó wá jogún lọ́dọ̀ ọkọ rẹ̀ àárọ̀ síbẹ̀ náà ló tún á kí wàá tọkùnrin mi ọ̀dọ́ máa gbé hmm. so obìnrin kó lọ́ọ́ bọ́kọ ni kì í sọkọ ní máa kó wá báyàwó lẹ́yìn ọkùnrin wo nù nígbà tí èsì wọn náà gbọ̀n tí èsì nǹkan ń dọ̀ ọ́ láàmú Hmm. wọ́n wá kú lọ bóbìnrin ah, ọlọ́run dákun mọ́jọ pọ̀ lọ́wọ́ dorí kodò lẹ́yìn ìjẹ́ oṣù jọ. ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ kí a máa mú bí ìpè bíi méjì mẹ́ta sí kó tó lè gbé àmọ́ tàtà pínṣẹ̀ kúrò ní orí ètò ẹ lọ́hùn. wàhálẹ́gùn sálámù rahmatulah ó kàn yẹ tí ń pè pápápá. láti niger state. láti niger state kí ni ìbéèrè yín. ìbéèrè yín àkọ́kọ́ ni pé tí mo bá join ìmọ̀ọ́mù lẹ́yìn ẹ̀ mhm. wọ́n á mo wá bá ìrùn yẹn ní nbá rájà wọn ti ṣe lórí ìlú ìdájọ́ hmm. máa sálámà láti kọ̀ǹdínú ìrìn tèmi títẹ́lú mi bá gbé ẹ̀yìn àlejò kírun yẹn lọ àbí kó bẹ́ẹ̀ kọ́ lọ sáà ń jẹ bẹ̀rẹ̀ àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tí mo bá jọ ìmọ̀mù tó ti kí rákà àkọ́kọ́ méjì tó ìgbà tí wọ́n á dé tí wọ́n kí rákà àkọ́kọ́ méjì ti tẹ̀yìn tán irun súwé àbí adẹ́nu á àbí zuwé ibi tí màá bá kà àtàyà sí ni táwọn bá ń kà àtàyà tó ń sábà náà pẹ̀lú sọ̀lá ti bẹ̀rẹ̀ ni àṣé òun ni màá kà ní àbí àfáyà àfáyà kankan. àwọn ìbéèrè mi nìyẹn rẹ. alhamdulilayi ẹni tó ṣe pé kò bá rákà kankan lẹ́yìn imam hmm. nítorí pé imam ti gbórí sókè níbi rògbò tó parí rákà ti gbẹ̀yìn ṣáájú kó tó dipọ́ darapọ̀ mọ́ wọn nígbà tó bá parí sọ̀lá rẹ̀ yóò pé sọ̀lá tiẹ̀ níìsín ṣùgbọ́n àsìkò tó ń bá eléyìí lọ ẹnìkan wá darapọ̀ mọ́ níta yẹ kó o ṣe ní ìsinmi kọ já sọláàtì rẹ kẹ wá ṣe kọmọ hmm. tẹ bá ṣe kọmọ kẹyìn wá ṣẹṣẹ ṣe sọláàtì tìyín nìsí. Hmm. nítorí pé ó bẹ̀rẹ̀ sọláàtì lórúkọ pẹ́yìn ìmáàmù lọ wà kò tún wá di ìmáàmù nínú sọláàtì yẹn kan náà hmm. bó tilẹ̀ jẹ́ pápá kan náà olùmọ́ni kò burú níta rí ni pé kọ̀tọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ apá kejì nínú àwọn olùmọ̀. so wàá já sọ láti rìn ẹ́ sì kọ́ ọmọ ẹ wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sọ láti tì yín. ó ní tó bá pín ohun ọ̀bá rákà méjèèjì ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìmáàmù ti gbórí sókè nínú ìfo nínú rúkú rákà kejì kó òun tó dé bákan náà wọ́n wá jókòó fún àtàyà alákọ̀ọ́kọ́ tó wọ́n ṣe àtàyà òun débi àbí níbi rákà ti parí wọ́n ń ṣàtàyà tí wọ́n fi sálámà tí wọn ṣe àsọláàtì fànàbì sallallahu alaihi wasallam nínú àtàyà o nǹkan tànàbì ní ká sá di Ọlọ́run níbi aburú rẹ̀ tí wọn tọ ṣe gbogbo àdúrà tí wọn tún máa ń ṣe ń bí àtàyà ẹkún tó sálámà sọ náà ṣe òní ṣe tí ọba ti bá tiẹ̀ débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu òtítọ́ ilé sojú. ẹ mú ìpè ẹyọ kan sí ẹ lọ́wọ́. Wàhálà sálàmù rahmatulah ó kàn yóò ẹtí ń pè o. Orúkọ mi ni tí àti Kí ni ìbéèrè yín? ẹ lọ sọ ìbéèrè mi ìgbà tí obìnrin tó lọ́kọ hmm. ó wá ní lórí ilé ọkọ àkọ́kọ́ ìdààmú ìtọ ó kú òun ìgbà tó wá tó lọ fọwọ́n bò mí obìnrin yẹn ó wá jẹ́ ó jẹ́ láìsí sọ ọmọ ilé ọkọ̀ àárọ̀ ó ti ó ti yé bó ṣe jẹ́ kó jókòó ń dúgba ah, ni. ẹjọ́ kan wọ́n fi ṣerú kaba sàwọn àlè. àkọ́kọ́ ni pé ẹni tó bá ti lọ sílé ọkọ tó jẹ yọkan lọ eh, à ń kọ́kọ́ ń béèrè báwo ló ṣe lọ ilé ọkọ mi hmm. nítorí pé láwùjọ Yorùbá ń bì báyìí wọ́n á máa wà nílé ọkọ méjì mẹ́ta mẹ́rin ní ìgbà tí wọ́n sì jẹ́ ọkọ ìyàwó fún ọkọ alákọ̀ọ́kọ́ Hmm. ọkọ kejì kẹta kẹrin àwọn àlè rẹ̀ ni wọ́n máa já sí níbòfin Ọlọ́run sì tọ́ka sí hmm. nítorí pọkọ àkọ́kọ́ kọọlẹ hmm. òun lọkàn dìgbàdàgbà ló kókó ń bẹ fún òun ò gbé bí má ọkọ ọgbà tó wọn gbọ́ ọgbà kó tuntun fẹ́ lómi ẹlòmíì náà tó tún fẹ náà ó kó lọ bó náà ni tó bá tún yá tó bá tún lọ́rọ̀ wọ̀ ó tún kó lọ bẹ́ẹ̀ lómi ẹ kàn máa pé látògbó mọ̀ sọ́ńbì ọmọ tí wàá ń yà wúrì ọmọ ti wà ń ka fanṣán ọkọ náà ló tún bá lọ ọkọ bá wà báwọn àlè hmm. tó bá jẹ́ pé ọkọ alákọ̀ọ́kọ́ kọlẹ̀ ẹ̀yìn ìgbà náà lọ wá lọ fọ́kọ kejì hmm. ọlọ́run á kátàrà pé kó kú hmm. nígbà tó wà ní ọ̀dọ̀ ọkọ kejì yẹn so wọ́n wá níbo wọ́n sin sí àwọn èèyàn ilé ọkọ rẹ̀ àkọ́kọ́ àwọn ní ọ̀dọ̀ àwọn wọ́n sin sí torọ́ bí má bẹ̀ àwọn ti bí ilé ọkọ kejì àwọn náà lọ́dọ̀ àwọn wọ́n sin sí torí kó tún bí má bẹ̀ náà àkọ́kọ́ àti kínní àti kejì wọn àní dá wọn lóhùn nítorí islam ọgbà kẹ́ máa sìn kúlé oríṣẹ́ wo ìnira pé ní tàwọn kan tí ìṣe tàwọn kan bí mùsùlùmí ni wa ẹgbẹ́ lọ sórí tẹ́kẹ́ lọ sí ìdẹ́jà nígbà tí ìṣe pé ẹ fẹ́ jòkó ìjà parí nù. sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi àkọlọ́wọ́n gbàdúrà. amina kun fayakum jazakumullahu khairan. Ah, ọlọ́ọ̀bá yóò bá dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bá yóò bá fún yín ní ẹ̀mí gígùn àti ẹ̀lẹ́ àáfíà bákan náà tó ń ti husn ilẹ̀ khatima. Ah, ẹni tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center ìṣànú ajẹ́lógúnmọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọ́lọ́n kó fi san lẹ́sùn rere láyé ń bí àti ní ọjọ́ àgbéǹdẹ̀lẹ̀ kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdúrà akíntola àti àfáà ismail tí wọ́n dìjọ kó wọrin wá ọ̀làdùnní belò lóko mi ọjọ́ méje látún pàdé títí gbà náà sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu. one zero one point